وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فيا عباد الله اتقوا الله تعالى حق تقواه واعلموا أن من فواحد مواسم الطاعة ساد الخلل واستدراك النقص وتعويض, وتعويض ما فات وما من موسم من هذه المواسم الفاضلة إلا ولله فيه عمل الصالح يتقرب به العباد إليه ولله تعالى فيه نفخة من, نفخه من يصيب بها من يشاء بفضله ورحمته فالسعيد من اغتنم مواسم الشهور والأيام والساعات وتقرب فيها إلى مولاه بما فيها من طعام فعاذا أن تصيبه نفحة من تلك النفحات فيسعد بها سعادة يهمن بعدها من الناس قال رسول الله صلى الله عليه وسلم لا تحقرن من المعروف شيئا ولو أن تلقى أخاك بوجه صدق أيها المسلم أعرفت قدر حمرك وقيمة حياتك إما أن لك أن تتفطن لمسحتك فتكثر من عبادة ربك متحظب على كل الخيرات إلى الممات قال سبحانه وتعالى وعبد ربك حتى يأتيك اليقين أيها الناس وإن مواسم الطاعة العظيمة على العشر الأول من ذي الحجة التي فضلها الله سبحانه وتعالى على ساهل أيام العام فان ابن عباس رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال من من أيام العمل الصالح فيهن أحب إلى الله منه في هذه الأيام العشر قال ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله ولم يرجع من ذلك بشيء رواه البخاري وقال سبحانه وتعالى والفجر وليال عشر ada ọ̀pẹ́ fọ́lọ́run ọba àlékún fi ọlọ́run orí ajẹjẹ tán ọlọ́run kó máa bá ọ̀sẹ̀lá Muhammad sallallahu alayhi wa sallam. èyí tí yóò jẹ́ kókó ọ̀rọ̀ wa lénìí látara àsìkò tá a wà òun yóò jẹ́ díẹ̀ kó níbi ọ̀rọ̀ Habibullah àti mẹ́lúlú o ẹ̀dákẹ́ni ìtì ìtàn inshallah al-karim tàbí sí àlàyé àwọn ìrújú tó pàlú màìsí èyí tá a mọ́ mẹ́ àtàlàyé ẹ̀ èyí tá a bá mọ́ àbílẹ̀ ọba tó ti wá di ọba tó mọ́ àtúntò ọlọ́run ọba mọ́sàgbé ti wá láǹfààní mọ́sàájú oṣù náà ní àǹfààní tọ́lọ́bá ní àǹfààní àti gbọ́ àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ tí wọ́n ń fi ìfẹ́ tí wọ́n fi ń tẹ̀lé. èyí tí a wò lónìí òun náà ni ọlá tí ń bẹ fún mẹ́wàá oṣù mẹ́wàá ìbẹ̀rẹ̀ oṣù Dhul Hijjah mẹ́wàá bẹ̀rẹ̀ rẹ̀. afẹ́ wọ ọlá tó wà ń bẹ̀ ń la wò lónìí. nítorí pé ká má bàa torí pé afẹ́ ká gbá àgbọ́yé kan níbi àwọn orújú arákùnrin yìí ká tún wá gbàgbé àwọn orí kọ̀ọ̀kan tí máa ń wá tá à láǹfààní àti irú ọba ọba tó wa. bẹ́ẹ̀ bá wo alukuhani dáadáa èyí ò dùkọ́ lọ́wọ́ bá fẹ́ràn àkókò ó fẹ́ràn àbá ọlọ́run ọlọ́run fẹ́ràn àkókò gbogbo àwọn ọ̀nà tẹ́rù fi wà lìjẹ́nà ó wà làkàlẹ̀ gbogbo àwọn nǹkan tẹ́yàn lè tó lè mú yàn wọnú ọlọ́run ó tún làkàlẹ̀ bá lìjẹ́nà ti rí ó tún ṣàlàyé bí náà ti rí ó tún ṣàlàyé anabi wa muhammad sallallahu alaihi wa sallam òun náà máa dákẹ́ òun náà tún sàlàyé síwájú náà ni kó láti ní wọlọ́n ọba anabi sallallahu alaihi wa sallam ó ní máa taraktu shay'an yuqarribukum ila Allah aw ila al-jannah illa bujjina lakum anabi tẹ anabi ní kò sí kankan kò sẹ́kù kankan mọ́ ó ti lọ́ọ́ kékeré tó anábì ní kò sí ẹkùn kankan tí mo fílẹ̀ ti ṣàlàyé fún yín nínú àwọn afẹ́fẹ́ lè ṣe látara ṣíṣe rẹ̀ tó mi wá àlùjánnà àti kí n ṣe àlàyé òun ò sẹ́ka kù láì máa ṣàlàyé eléyìí ni fídíò ò ti wọlé eléyìí ni fún wa pé a tún gbọdọ̀ máa wá ìjọsìn míì tó lè mú wa wà àlùjánnà kánàbí ò ṣàlàyé a máa wà mí máa kò lára rẹ̀ ni ni òjò ṣàlàyé ẹ̀ tó bá wà lára rẹ̀ yóò fi kíni yóò sọ fún wa. Salman Faris ìkan náà sọ abàdí Muhammad sallallahu alaihi wa láyé alẹ́ àjùmáyé. Òun ṣàlàyé ń lọ rẹ̀ ó ní kò sí ní tánà bí ó bá wọn. Ó ní kọ́dà wáyé pé bí ẹ bá fò ní ó pe sánmà tó lọ tó bọ̀ tó bá ní ìmọ̀ kan tó lè sàǹfààní àlùkìyàmọ̀ fún wa tó yẹ kánábí ó sọ yàtìkàrà lánàá fi hàn ẹ̀yìn anábì ó ti ṣàlàyé ẹ̀ pé ẹ̀yẹ yìí o òun là anábì máa ń kọ́ alẹ́ kọ́ látara eṣinṣin anábì a máa kọ́ alẹ́ kọ́ látara ẹyẹ anábì sallallahu alaihi wa sallam ó sọ ní hadith kanu Bukhari. orúkọ ẹgbẹ́ gbaa ọlọ́run ọba akọ́ tàwákólè bẹ́ẹ̀bá lè gbé ara lọ́lọ́run ọba bó ti tọ́ àti bó ti yẹ ìgbà ọlọ́run ó nídìí ẹ̀kọ́ kìí ṣe àìmọ̀ nẹ́bí ṣe lórí yóò lọ ní ṣe gbìyànjú lórí á ń níbi ọlọ́run àbá wa níbi ọlọ́run bá wò kódà ní ká gbọ́n lọ sísun láwọn ọlọ́ náà bá ọlọ́run kò bá ọlọ́run o. sọ́dọ̀ ẹ̀fẹ́ bá ọlọ́run ọba bó ti tọ́ bó ti yẹ ó ní ọlọ́run ọba ó sì máa ṣe á ti ti jẹ yín mímu yín nílò yín wíwọ̀ yín nírọ̀rùn kàmẹ́ yẹ́sù pọ̀yìn ẹ̀wọ̀n kan gẹ́gẹ́ bí ṣe máa ń sáà sí sí ọ̀rùn pẹ́yẹ ẹ̀wọ̀n àpèjúwe lára yẹn bó wa ní bó ní bó la ìyẹn pé ìsìlámù ti ka gbára lọ́lọ́ àníbi ni ẹ gbá ọ lọ́lọ́ gẹ́gẹ́ bí ẹyẹ ti gbára lọ́lọ́ ẹ kọ́pì ẹyẹ gẹ́gẹ́ bí ẹyẹ ti gbára lọ́lọ́ nípa ìyẹn gbára lọ́lọ́ ọba bẹ́ẹ̀ bá gbá ọ lọ́lọ́ ọba bí ẹyẹ ti gbá ọ lọ́lọ́ ọba bí ṣe ń ṣe jẹ́ ẹ̀rẹ́sẹ̀ ti yín náà àníbi ni yóò di jáde láàárọ̀ yóò di jáde láàárọ̀ ikùn rẹ̀ kò ní sí kankan mẹ́ ìgbà tí ó fi darí wọlé lọ nírọ̀lẹ́ lọ́dọ̀ ni ikú ti yọ anabi fún alẹ́ kọ́ látara ẹyẹ nu ọgbà yóò jókòó sílé rẹ̀ kó ló ń gba ọlọ́run ọba ọ̀ máa gbìyànjú lórí gba ọlọ́run ọba yẹn. jàmá mùsùlùmí àwọn àsìkò kan bẹ àti ká sọ pé àwọn ìbáàdà àwọn tá a máa fi súnmọ́ ọlọ́run ọba omi ń bẹ ẹni ṣẹ́jú ìṣẹ́jú ni omi ń bẹ ta ní àyè ni àyè báyìí ẹwì kan báyìí ládàbọ̀lọ̀ wọn fún yín rè àsìkò báyìí ẹ̀sùn kan báyìí olùtọ́lọ̀ wọn fún yín rè ìdáàbòbò tí ó fún yín rè nínú àwọn àwọn àwọn àyè àwọn àsìkò tí orí máa ń bẹ́ ń bẹ̀ omi ń bẹ olóòjúmọ́ wa lòun àwọn kan ń bẹ ọlọ́sọ̀ọ̀sẹ̀ every Sunday every Friday gbogbo ọjọ́ Jumaa. wọ́n fẹ́ ká kúnlẹ̀ asara tupu ànábà Muhammad bákan náà àgbò kan jima lọ́jọ́ jimá èyàn ní bẹ ọlọ́run ní àsìkò kò sí ọjọ́ kan nínú àwọn ọjọ́ tẹ́ ń láyé tó lóore ọjọ́ jimá. omi ń bẹ Bi làwọn máa ń wá ju wọn bí ooru mẹ́wàá náà. bákan náà omi wọn bẹ ọdọọdún làwọn náà táwọn yàtọ̀ sí nínú àwọn àwọn àsìkò tọ́nà ọba máa ń yọ ọ́lẹ̀ láti ṣe àánú fẹ́dà rẹ̀ fẹ́ tó máa ń wá àánú ọlọ́run láti ṣe oore fọ́ fẹ́dà rẹ̀ fẹ́ tó máa ń wó orí ọba mẹ́wàá gbẹ̀yìn dùnìjà náà bẹ́ẹ̀ dùnìjà tá a bẹ̀rẹ̀ lọ́la ọ̀la la bẹ̀rẹ̀ rẹ̀ èso ní òní ní tásì ọ̀la ni wàá jẹ́ one zulhijja láti ọ̀la lọ òun náà ni àwọn orin ti bẹ̀rẹ̀. àwọn àsìkò tó máa gbé kalẹ̀ yìí kí ló wá fà máa fi gbé kalẹ̀ bẹ́ẹ̀. àsìkò báyìí ẹ̀sìn kan báyìí àsìkò báyìí ó mọ̀ lórí báyìí. àkọ́kọ́ àwọn kùjẹkùjẹ tó wà mọ́ àwọn ọ̀rọ̀ wa alámọ̀rí ẹ̀sìn wa bóyá lè bí bóyá lè bí ibẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tó yẹ ká ti ṣe káàṣe lójúlówó ẹ̀sìn àbáwọn tó jẹ́ súnà tó yẹ ká ṣe káàṣe ọlọ́run máa ń fi àwọn eléyìí fún wa ní opportunity láti lè bí àwọn àti yẹn. bákan náà ọlọ́run bá gbé kalẹ̀ láti fi lékún ní ìtẹ̀lé tọ́lọ́n láti lè lékún ní ìsúná tọ́lọ́n ọba kọ́lọ́ máa gbé kalẹ̀ bẹ́ẹ̀ yóò fi àwọn iṣẹ́ kan síbẹ̀ tá a máa ṣe yóò fi àwọn afẹ́ kan sí tẹ̀tẹ̀ sí ọ̀rọ̀ náà àti àràbá ó mọ̀ dá púpọ̀ èyí ló rí oore ọjọ́ àràbá òní kéèyàn tó rí oore rẹ̀ yóò ní tọ́lọ̀ òní ẹ̀ sí. bẹ́ẹ̀ náà ni mẹ́wàá ìbẹ̀rẹ̀ dùlẹ́jà tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí àwọn tẹ́ dáadáa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ká ti pọ̀ nínú àwọn àfikún kékeré ká lè kó èrè púpọ̀ òun náà ní mẹ́wàá bẹ̀rẹ̀ ṣíjà yìí iṣẹ́ kékeré èrè púpọ̀ ni ọlọ́mọdà fún wa ṣẹlẹ̀ láti. àwọn akẹ́wò lálọ sínú àwọn zulhijja nínú oṣù zulhijja yìí anabi muhammad sallallahu alayhi wa sallam ó sọ ní hadith rẹ̀ hadith abdullah bin abbas ọ̀bìnrin ọ̀la àdéhùnmá ó ní máa min العمل الصالح بهن أحب إلى الله منه في هذه الأيام العشر النبي صلى الله عليه وسلم ó ní ní gbogbo ọjọ́ ayé tí ń bẹ láyé pátá ọjọ́ ayé tá a bá ń sọ ọjọ́ ayé àwọn àárọ̀ rẹ̀ ọ̀sán rẹ̀ á ń sọ yàtọ̀ sí òru àwọn ọjọ́ ayé tá a láti àárọ̀ wọ́n san márọ̀lẹ́ kò sí ọjọ́ kan àwọn ọjọ́ kan tó lóore jẹ́ pé àwọn iṣẹ́ tí yẹn bá ṣe ń bẹ̀ ọlọ́run ọba máa nífẹ̀ẹ́ iṣẹ́ púpọ̀ ju àwọn tí yẹn bá ṣe ní àwọn ọjọ́ mi lọ tó ju iṣẹ́ tí yẹn bá tún ṣe ní mẹ́wàá ìbẹ̀rẹ̀ lórí ìjà kìí sòrò òru tó lóore jù òru mẹ́wàá rọ̀mọ́dọ́nà nígbẹ̀yìn àmọ́ àwọn ọ̀sán ọjọ́ ayé tó lóore mẹ́wàá gbòòrò níjà ni kò wá sí iṣẹ́ tá a lè ṣe lọ́jọ́ lásán kọ́dà òfin máa nà rọ̀bọ́n ọ̀sán rọ̀bọ́n náà ẹ àárọ̀ rọ̀bọ́n náà ìrọ̀lẹ́ rẹ̀ iṣẹ́ tá a bá ṣe rọ̀bọ́n náà ládàá tá a bá gbà kò lè tún kankan nínú iṣẹ́ tá bá ṣe ní ọ̀sán mẹ́wàá kan ọjọ́ kan mẹ́wàá gbòòrò níjà yìí ìyẹn ni pé iṣẹ́ tá a bá ṣe ó máa ó máa ó máa níwèé dáadáa. bàtà nàbí sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ó wá ní iṣẹ́ kan tí àwọn sọ̀rọ̀ wọn pé á ah, lẹ́yìn iman olótùkú o kí ni sẹ́nà wọ́n ní jihad wọ́n ní wà lálẹ́ jihad kò tẹ̀lé wọ́n ní wà nábì jihad ńkọ́. bẹ́ẹ̀ bá ṣe jihad ní ọjọ́ míì tí o sọjọ́ kan ní ọjọ́ mẹ́wàá yìí kọ́lá kó bí ọ̀sán lẹ́yìn ṣe jihad torí gbogbo ṣe lọ pé ṣe jihad náà kún torí jihad iṣẹ́ rẹ̀ pọ̀ lára rẹ̀ ti pọ̀ ànábi ni wọ́n rẹ̀ jihad fi sabilillah bá ṣe jihad lọ́jọ́ iṣẹ́ tí yẹn bá ṣe lọ́jọ́ kan nù tìṣíjà yìí ládàá tí yẹn ó gbà ó dùṣe jihadu ọjọ́ mi lọ. anabi ni àmọ́ o illa rajulun kharaja bi nafsihi wa mali. àyàfi ẹni tó bá yẹ kí ó ṣe jihad ní ọjọ́ míì yàtọ̀ sí kan náà ọjọ́ mẹ́wàá yìí. ìtìládàá rẹ̀ fi lè tẹ̀sùn wọn ó tẹni tí ó bá ṣe ìbáàdà kan nínú lọ́wọ́ ibẹ̀ lọ́wọ́ bẹ̀rẹ̀ tó méjà yìí àyàfi fáyọ kí ẹni yẹn gbogbo kókó lọ́ndúkìá ẹ̀sìn oúnjẹ àtòun gangan wọ́n parẹ́ sọ̀n òun kò tẹ́lẹ̀ padà wájú mọ́ ìgbà òní nílálàdá ládàá rẹ̀ ó lè tó iṣẹ́ tí yẹn bá ṣe ní ìjọsìn ní ọjọ́ mẹ́wàá ìbẹ̀rẹ̀ tó méjà yìí ẹlẹ́yìn eré epo ṣẹ̀rí bínú ládàá rẹ̀ náà pọ̀ jù. a jẹ́ pé mẹ́wàá yìí ó ní àǹfààní púpọ̀ irú àwọn iṣẹ́ wò láwàá sí. gbogbo sábà máa ń dáadáa àlùmáàrú gbogbo tẹ́ ẹ bá ti máa ń dáadáa bí ẹ bá ti sẹ́yìn ọlọ́run sẹ́yìn lẹ́sàn-án rẹ̀ bí ẹ bá sọ̀rọ̀ báyìí èyí ó gbà ládàá lórí ẹ̀ tí ẹ bá sin kaba yìí ọlọ́run san lẹ́sàn rẹ̀ dáadáa náà kama ti kama fojú kiri dáadáa kan ní ọjọ́ mẹ́wàá yìí anabi sallallahu alaihi wasallam na di sọnù bukhari la tahqiranna min al-ma'ruf shay'an anabi ti sọ fún wa rí ó ní ẹ mọ fojú kiri dáadáa kẹkẹ ńlá tí ẹ máa ń ṣe ẹ má fojú bí dáadáa kan sílẹ̀ eléyìí wá ní sẹ́ ah ẹ má fojú bí tẹ́ ẹ bá ti rí sí olóore tí wọ́n pè yín lọ́bẹ̀ ẹ ṣe pàtàkì jùlọ nínú ọjọ́ mẹ́wàá táwọn àyíká fẹ́ kó sí yìí ẹ má fojú bí dáadáa kankan mẹ́ kọ́dà ó ní wà láó àǹtálọ̀kọ̀ àhọ́k ìwádìí ìtọ́lẹ̀ nínú dáadáa tó kéré jù láyé tí ẹ ṣe láyé ni pé kéèyàn wo mùsùlùmí ọmọ ìyá àyàn pẹ̀lú wíwò téèyàn ó wò ó sínú ló sì tàn. jẹ́ pé èèyàn máa ń wóyan gbà mí inú ló sì bàjẹ́ kí máa ṣe fún lágbàdo gbogbo gbogbo báyìí ẹ ti máa ro ojú ni Islam ò fẹ́ bẹ́ẹ̀ kọ́ wòyàn sínú ẹ ti bàjẹ́ kò dáa. dáadáa ni kọ́ wòyàn kọ́ wòyàn báyìí kọ́ ti gbàgbọ́ báyìí sínú ẹ ti dùn dáadáa ni kọ́dà bí wọ́n fẹ́ gba nǹkan lọ́dọ̀ rẹ̀ tó fẹ́ sọ̀rọ̀ nǹkan tó ti wá rí bó ti kọ́ ojú ẹ̀ báyìí ẹ́ tó bá ní ojúlé akọ́ tẹ́ kátó tẹ́ni kọ́dà tó bá ní owó nì nítorí wọ́n bèèrè lọ́wọ́ rẹ̀ tó bá ní bó ti kọ́ ojú ẹ̀ báyìí tó ní ló kọ́ dùn náà yóò fúri àti tó fẹ́ sọ. àwọn bó ti wọ́ tẹ̀sán ká ní bèrè wa tẹ̀sán báyìí àtàwọn àlékún nítorí wá ti wá wá yóò parẹ́ mọ́ kún yóò parẹ́ mọ́ kún. àmọ́ ṣe àlá tọ́wọ̀ tí èyí láyé wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh ejibis ẹjọ́kọ́ ọ̀dọ̀n ẹlẹ́kẹ̀ bá fún wa lómi ìdí ní kára ẹ bá fún wa mọ́ọ̀tì ìdí ẹ̀ka pamọ́ ẹ bá fún wa nígbà tẹ́ ẹ mọ̀ jẹ a inú ó dùn ṣe à ṣàlá yóò wọ́n bí wọn ti sọ yẹn náà kò ní parí mọ anabi sọlọ lọ wọn tó anabi jáwọ fi dáadáa ni gbogbo ntẹ bá ti máa ń dáadáa eléyìí àwọn ìbáàdé àti àwọn máa ń ṣe oríṣiríṣi ló pín sí òun lẹ́ka lọ gbọ́ yàrá tá a jẹ́ mùsùlùmí àwọn ìbáàdé àti tabali méjì ló pín látara ìsọpé mutlak wal muqayyad àwọn ìbáàdé mi wà ọlọ́run ó dè wá òun là ń pè ní mo kọjá yóò dè wá lórí ẹ̀ pé nǹkan báyìí ni ẹ fi ṣerú nǹkan báyìí ìbádà yìí o irú nǹkan báyìí ni kẹfì ṣe mọ̀kọ́yàdù bí ẹran léyà títa mọ̀kọ́yàdù irú àwọn ẹran tá pa wọ́n sọ wọn ò wálẹ̀ tí ẹ sáà ti fẹ́ràn ẹ sáà ti dẹ̀jẹ́lẹ̀ wọn sọ bẹ́ẹ̀ ó wà mọ̀kọ́yàdù àwọn ìbádà ni wọ́n wà mọ́tìlá olùwọ́ tù wá lẹ́mbẹ̀ ni gbogbo ètò wa jẹ́ mọ́tìláàkù àbọ̀ kọ̀yádà rẹ̀ wàhálà ńláńlá ni fún yàn kọ́dẹ̀ yẹn lè jìyà ọ̀rọ̀ lórí ẹ̀ èyí tó bá sì ṣe ní mọ̀kọ́yẹ́t ọ̀bọ̀ sí mọ́tìláàkù nínú àwọn ìbádà látara orí ọlọ́run ọba ìfẹ́ tó ní tiwa tí wa ó wá sí àwọn ìbádà ní mọ́tìláàkù ìbádà tá a ṣe nínú mẹ́wàá ìbẹ̀rẹ̀ bùnìhíjà yìí mọ́tìláàkù mutlaqun torí pé bó ti dáa tó tọ́nà bá ọ̀yádá rẹ̀ ó ṣe é ṣe bá ti bó ti dáa tó kọ́kọ̀lọ́kọ̀ kó rẹ̀ ó kóró ọ̀pọ̀lọpọ̀ yẹn tó fi jẹ́ gbogbo ń bá ti mọ̀ ní dáadáa tí Islam bá fọwọ́ sí pé nǹkan yìí dáa bẹ́ẹ̀ bá ṣe é ní ìwà gbèsèjà yìí wàhálà yóò gbà dáadáa lọ́wọ́ bá rẹ̀ gbogbo tó máa ń jẹ́ ìgbàdà àwọn àfáà ni wọ́n á tó fún yín èyí lè tóbi kan báyìí kò túmọ̀ pé wọ́n ń pọ̀ yáda rẹ̀ ó ṣe é ṣe kéèyàn máa mọ̀rún tó lè ṣe ńgbà náà wọ́n fi ń sọ bẹ́ẹ̀. èyí tó wá burú òní ká sọ pé àyàfírù bájà ilẹ̀ gbọ́ ọ̀sẹ̀ mẹ́. ẹ sọ ọlọ́wọ́ bá anúṣọlọ́wọ́ wa lọ́wọ́ sọ́lá ó ti jẹnẹráìtì gbogbo tí ń jẹ́ ìbáàdà èyí tí ò bá ní síbẹ̀ àlẹ́ amọ̀lù sọ́ọ́lì tí yẹn máa ń ṣe ní ọjọ́ yìí iṣẹ́ rárá bàbá bí àná bá ti dé ìkan bẹ lè ṣe ń bẹ́ẹ̀ àná bí ó ní o ọgbà rárá èyí tá a lè nìkan ọjọ́ wọ́n máa yọ ìbájáde alọ́wọ́ ni. eléyìí ni ẹ̀fẹ́ lẹ́yìn mọ́tì ànábì ni ó yọ ọ́ torí pé àwẹ̀ gbígbà nínú àmàlì àsọ̀lá nínú àwọn ṣẹ́ dáadáa ló wà èèyàn lè gbé jáde pé gbogbo ọjọ́ mẹ́sẹ̀ẹ̀sán tẹ̀bí ilé ọdún léyà tẹ̀bí ọlọ́jọ́ kẹwàá irú méjì lọ́kàn wà mú kọ́yá dùn bẹ́ẹ̀ ni làwọn míì kún bẹ́ẹ̀ ààwẹ̀ ọjọ́ kẹsàn-án torí àdìsí ní gbẹ̀yìn wá lọ́tọ̀ ni ààwẹ̀ ọjọ́ kẹsàn-án àdìsí gbé wá lọ́tọ̀ ìyẹn ni pé àwọn ọjọ́ mẹ́jọ tó kù ni ẹni iṣẹ́ ìbádà tó bá wù ní iṣẹ́ dáadáa lè ṣe kò bá jẹ́ ààwẹ̀ ni wọ́n lè ṣe àmọ́ kèé fi àwẹ̀ la sàrẹ́sà fún yín ní mẹ́jọ ni àmọ́ bí ká fi sàrẹ̀ lẹ́sà tẹ́fẹ́ àwẹ̀ tó gba ṣẹ́ṣẹ́ aláàdá níbẹ̀ ọjọ́ kẹsàn-án rẹ̀ ni káńpé lọ́jọ́ àràfá kí ni ṣẹ́ṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ bá dáwẹ̀ ní ọjọ́ àràfá bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ bá dáwẹ̀ bẹ́ẹ̀ bá ṣe iṣẹ́ míì yàtọ̀ sí ààwẹ̀ gíga yóò gba aládàá rẹ̀ tó pé kódà lè fi wé ìbáradà tí ẹ̀ ṣe lọ́jọ́ mi pẹ̀lú àdìsí àmọ́ ọjọ́ kẹsàn-án ni ànábì fi àwẹ̀ fún ni ṣẹ́ṣẹ́ làwẹ̀ ti jẹ́ mẹ́ kò túmọ̀ pé èèyàn lè gba àwẹ̀ ní mẹ́jọ tó kù kò túmọ̀ pé èèyàn lè gba àwẹ̀ ní mẹ́jọ tó kù bí ìbá dá ìrìn ọjọ́ àràfá ọlọ́run pa ẹ̀ṣẹ̀ rẹ̀ lẹ́nu ẹ̀ṣẹ̀ ọdún kan níwájú ẹ̀ṣẹ̀ ọdún kan sẹ́yìn àyàn lẹ́gbẹ̀ẹ́ àti ìgbàgbé kọ́dọ̀ yẹn máa ń béèrè pé ẹ̀rọ àwọn ẹ̀wọ̀n ìṣiṣẹ́ ni ayẹ̀kọ̀ṣẹ́ fẹ̀sẹ̀ rẹ̀ ẹlòmíràn ti gbọ́ yé òun máa tẹ náà lọ dáa ẹbí lọ́wọ́ abalẹ̀ ẹjọ́ áfíríkà yà ẹgbàgbé ẹ̀ mo gba àwọn yóò máa rọ̀pà lẹ́yìn tó kọjá mọ́ ní ti gbà yín náà so mo ti ní opportunity extra ti wà ẹsẹ̀ tí bá ti ń sẹ̀ báyìí tí ó fi jọ tó ti ń bọ̀ extra ni èyí tí mo gbà yín ti kọ́pa rẹ̀ káwọn ọ̀dọ́ náà tó mọ̀kà wọlé mi jọba ti gbàgbọ́ àbá o kò rí bẹ́ẹ̀ jọ̀mọ́ àrífínú kí bọ́mọ̀ fi tu alẹ̀ kọ́dà anábì sọ ní hadith mi àwọn kàbáyìrì ẹsẹ̀ ilé yóò ràn án ọ̀gbọ́ tó gbọ́ nìsí àwọn ẹgbẹ́ àràpá kò rán kàbáyìrì o àwọn ẹsẹ̀ kéékèèké ló ràn àwọn wàhálà ẹsẹ̀ kéékèèké ló ń kàbáyìrì wàhálà tó wà bẹ́ẹ̀ lọ́tọ̀ bákan náà ọjọ́ ọlẹ́yà. adúlárí hadith sọ pé ọjọ́ léyà ẹ̀gbọ́rọ̀ gbàwẹ̀ kẹtẹ ọjọ́ léyà òun lọ́jọ́ kẹwàá yìí ǹjẹ́ a lè gbà lọ́jọ́ náà a ti rí hadith lórí táwọn tiẹ̀ ló jẹ́ pé ìpọ́nu dúró wọn ni lọ sí láwẹ̀ àkàkẹ́nu dúró ni torí èèwọ̀ ni kí tò iṣẹ́ tó bá wù ọ́ fún pẹ́sẹ́ dáadáa lélẹ́yìn máa ṣe kọ́dà tí èèyàn máa béèrè ọ̀nà fẹ́dà fún ọ̀nà ọ̀nà nu dáadáa lọ ṣe so tó bá ti ní ọkọ̀ sí ìṣẹ́ dáadáa ìdè sáré bọ́ sílẹ̀ tó bá wà wọn gò tó lè pààyàn náà lójú ọ̀nà tó èkó lójú ọ̀nà amọ̀lùsọ́ọ́lù iṣẹ́ dáadáa nu ládàá bá kàtà níbá ládàá ńlá lálẹ́ yàn gbà so Islam tú wa lẹ̀ gbogbo ń tá a bá ti mọ́ dáadáa èyí tẹ́ máa ń fowó ṣe èyí tẹ́ máa ń fẹnu ṣe tẹ́ máa ń fọmọlúàbí ṣe tó fi jẹ́ pé àwa tá a máa ń ra ẹran fáwọn èèyàn bí bá gbàgbọ́ ìsìlámù dáadáa tó wàá di rẹ̀ jù mẹ́wàá yìí kò sí ní ra ẹran bí ẹ bá ra ẹran lọ́jọ́ òní báyìí yóò gba aládàá kó ẹran fún yàn bí ẹ bá ra ara tí ọlá lọ ládàá rẹ̀ bàkàtà ni. ó ti wá ní sí nítorí lẹ́yìn abiola ọba ọjọ́ náà mọ́tàṣojú díẹ̀ mẹ́wàá وجاري rí سيدنا رسول الله وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم والصلاة والسلام على رسول الله هذا صلى الله عليكم السلام ويا جنجة الله مبان محمد صلى الله عليه وسلم أنت في أقوم ọdún èyí tí àwọn máa ń pè ní ọdún iléyá ọdún tá a máa ń kàyà ń bẹ̀. kásárì sọ díẹ̀ láàrin lẹ́gbẹ̀ẹ́ méjì àwọn ìkàtúrú pọ̀mọ́ ọdún jẹ́ pé ó ṣeé ṣe kó tó di ọjọ́ mẹ́jọ ìtúgbọ́fẹ́ lómi nínú rẹ̀ ẹni tó bá lánàá kó fẹ́ kẹran tí ó ṣubú hijja tó bá ti yọ kò gbọ́dọ̀ mú kankan kó níbi máa rẹ̀ mọ́. ìyẹn ni pé oṣù hijja yóò yọ ní ìní láti ìgbà tí mọ́gbù bá ti wọlé lónìí àti bọ́ sínú oṣù hijja nìyẹn mọ́gbù bá ti wọlé lénìí àgbọ̀ ọ̀gbìn kankan kó mi ara wọn mọ́ ní wọn fẹ́ bẹ̀rẹ̀ ọdún ó ti lọ bẹ̀rẹ̀ tó láǹfààní díẹ̀ nífẹ̀ẹ́ gbé kaná láǹfààní díẹ̀. àmì fẹ́ pẹ́ran tí ojú bá ti wọlé kó má ṣe tó dùgbà tó bá pẹran tán tó bá pẹran tán o lẹ́yìn ìgbà yẹn lè máa lọ ṣe. tí ẹ bá ti dìyàn sẹlọ́n ọba ni èèyàn sẹlọ́n o tí ẹ bá gbé yẹn káàbù kànábì nítorí mú yẹn sẹlọ́n látara rẹ̀ kọ́dà yóò kó pẹ́sẹ́ olè dèbí látara rẹ̀ kó káàbù kànábì kí ni ànábì wàá di tí ó sọ ọmọ ni eléyìn kẹkẹ lómi laka ojú laka yìí kẹkẹ ara ara bú sábì kó sínú ànábì wàá di tí ó sọ ọmọ ẹgbẹ́ ó ti tọpa dídì wù èyí olólè mú yàn sọ́nà ọba àmẹ́ni tí yóò ṣe é bóyá gbàgbé àbáwọn kankan máa ń ṣe é bá ti tó bá ti firúnlẹ̀ fún àwọn ọjọ́ kan ó máa ń dààmú rẹ̀ tó ti yé báyìí nísìnyí irú ẹni bẹ́ẹ̀ kò sí láì dìbò kò sí ọlọ́run ọba ẹnu mọ̀ ni pé àwọn tó bá ṣe àwọn ó gba láàdá ìtẹ̀lé tàbí Muhammad sallallahu alaihi wasallam ẹni tó ti sílẹ̀ náà láì sí kó fi kápá níbi sallallahu alaihi wasallam kò ní gba ẹ̀ṣẹ̀ bákan náà bàbá fẹ́ ra ẹran àwọn àti rà ẹja wo àwọn ẹran tí a lè rà. ẹran tí ìṣọ́ra títẹ̀ rẹ̀ wá fún apá alẹ́ ìtàléyà àbọ̀ òfìfà o èyí tí wọn ò bá kọ̀ fún wa àbọ̀ ọ̀kọ̀ fáwọn èèyàn nínú àwọn nǹkan tá a bá mọ̀ ní ẹran irú àwọn tẹ́lẹ̀ kábi pálí léyìí àgbò màálù ewúrẹ́ kàǹkúmi àgùntàn tó àwọn ọmọ yàrá wọn bá wọn nù ọmọ yaago onira nkúmi àwọn ní àgùntàn ewúrẹ́ abo ewúrẹ́ akọ tó wà nísìnyí akọ màálù akọ màálù akọra nkúmi abo ẹ akọra nkúmi tó yé àlejòkaba àwọn tá a lè fi àwọn míì nǹkan míì tá bá máa ń jẹ àlejòkaba àwọn àrùn tíṣẹ̀rẹ̀ wa ni tẹ bá wá ti rí kanú nǹkan tá a fẹ́ kà yìí tẹ bá ti lára ẹran tí ẹ fẹ́ ka léyà nínú àwọn ẹran tá a sọ yìí ẹran yóò fẹ́ ka léyà. àjẹsẹ́ irú tí wọ́n bá dákọ tá a bá rí lára ẹran kò kọ̀ fún aláàbí balẹ̀ o ẹ gbọ́ àníyàn dáadáa jẹ́. àwọn ọ̀ràn ẹran tá a lè balẹ̀ yà ilé yìí àgbò bá ti tọ̀ ni. àwọn tó máa ń bẹ táwa wò lára wọn ẹran tí wá rí nǹkan yìí lára rẹ̀ nínú àwọn ẹran rẹ̀ yìí irú irú nǹkan máa ìpàlẹ́yà mọ́. àmọ́ àwọn nǹkan tí àbá dákọ sánẹ́bí ò dákọ àwọn ọ̀fi kó bíra wa látàyò wọnú ẹ̀sìn yìí o pàtàkì lọ́nà ìbáàdà látàyò wọlé bẹ̀. ẹran tẹ́tẹ̀ rẹ̀ ọba fẹ́ rẹ ẹran agbọ́dọ̀ wo tí ò ní kéle àyà kékeré náà ni tẹ́tẹ̀ rẹ̀ mú kún ó ga tán báyìí kọ wò gbogbo náà máa ń wò nù ẹlòmíì ló tóbi ní ó sá máa wò ó ní wo ó sá máa wò àní tí kò mú kún ìwọ́n bẹ́ẹ̀ bákan náà wọ́n tún wojú rẹ̀ tí ò bá máa wo bí àwòbàtàn kánú tí ò bá rí bẹ́ẹ̀ tó bá ti ń bí àwo kánú ojú rẹ̀ dá àlejò paléyà o ẹran tá a rẹ̀ bá ń ṣe tó rù hanhan ọ̀rọ̀ ọbẹ̀ ẹran tó bá ti ti ẹwọ́n ẹran o ẹran o. ẹ̀ẹ́dọ́ tí wọ́n náà ti rà tó wá ní ẹ̀rọ ìjòkó ti ẹ̀fẹ́ àgbọ̀dẹ̀ ọbẹ̀ ní ọlọ́lá já wáyé ti rẹ̀ sọ̀rọ̀ di lọ́dọ̀ ẹ̀ràn lé akílẹ̀ yòó sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ẹran tí èwo rẹ̀ tó bá gé láti mọ́lẹ̀ tó bá gé láti tí àwọn eléyìí ààbọ̀ fìkàlẹ́yà tá a bá ti rí àwọn ìròyìn lára àwọn ẹran yìí àfìkàlẹ́yà ẹran tó bá rí ọ̀dà ńkọ́ ànábì ọ̀dà kọ rẹ̀ tó bá tẹran ní ọ̀dà ànábì ò sí lára kò ká kún ara àwọn nǹkan tá a rí lára ẹran tá àwọn ìjọba ti kún ọgbọ̀ ọ̀rí ẹ̀rí ìbáàdà àwọn àmọ́ ẹ̀rí ẹ̀rí tí ó gbàgbọ́ ọ̀jẹ́ ilé àwọn nǹkan bẹ́ẹ̀ náà wá bá ti àwọn nǹkan àwọn ẹran láti jẹ àwọn ẹ̀gbọ́ náà tó kó jẹ́rù kàbá ànábì lórí bẹ́ẹ̀ àwọn ìròyìn táàrí lára àwọn ẹran yìí ti yàrá sọ ni rí ròyìn míì ò sọ kò kọjú fún ẹran tí bá ìyẹn ti yà ànábì ò ní káwọn fi paléyà ẹni tó ní káwọn fi paléyà ni wàá fún alẹ́ rí tó bá fi ẹrẹ́ rí agbá lọ́wọ́ rẹ tó bá wò rí ẹ̀rí rẹ ni tó bá ẹ̀rí rẹ o ànábì ti kà á fún wa pé ẹni tó bá tẹ̀ lọ́dà ẹ̀rọ ìpaléyà bọ́ọ̀tù yìí náà nù. ẹ̀yin wọn kó bí àjẹni tọ̀ tẹ́lẹ̀ tó bá lù náà tó bá ti lù náà rẹ bá lé ànípaléyà rí làákàyè wọnú ìbáàdà àlè ìbáàdà àtàwọ̀kì الأصل في العبادة توقيفية أما ري evidence نري أريني بكنا إكتب جي حرام حرام كاي لا كاي ولي لونا ààrẹ lórí kaba nǹkan àwọn ọmọ abiola ọba ọba alekiola ọdúnà masajuba aláìsàdìkì ayé àtàlà tàlàfíà àti ọ̀pọ̀lọpọ̀ áfíkì aláìláhìlọ́lọ́ àwọn tí a ti sọ áfíkì tá a ti fi ọ̀nà mọ́lẹ̀ sẹ́ni wọn báyìí lórí ẹ̀mọ́jì kan jí gbé o má jẹ́ kí wọ́n fi wo òkú wa o àwọn táà níbi tá fọkàn sí ọlọ́mọta àbọ̀ṣẹ́ nìkọ̀kan wa ẹni tó fọkàn sí nìkan má àfi wàárẹ̀ má jẹ́ gbé lọ o subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka